ẹ káàbọ̀ padà sórí ètò wa Miliki Express náà ni pẹ̀lú àlejò mi aláṣẹ àti olùdarí Yemi Fashions ẹ káàbọ̀ sórí ètò wa mà. ẹ kúlé ẹ̀yin ará lé o. ẹ kí wọn dáadáa àbíbó. ẹ kúlé ẹ̀yin ará lé o. ok ẹ jẹ́ ká mú bẹ́ẹ̀ ọmọ mi bo ní. ọmọ Abẹ́òkúta ni mí. níbo lábẹ́òkúta. ìgbórè. ìgbórè tó bá tán ṣe wa mọ mo láyọ̀ láti sọ fún yín pé wọ́n ti wo Miliki lábẹ́òkúta. ok náà ẹ bá mi fi èdè abínibí ẹ bá mi fi kí wọn. Ah ẹ má jẹ́ àlọ́bẹ̀ mi ilé sọ. afẹ́kúta Lagos lẹ́yìn. bẹ́ẹ̀ni. kódà <laughs> mo mọ̀ pé ẹ ti di ẹni tó ní adé lórí. ìlú bo ni àwọn dáàdì wa ti wá. Ìkàrẹ́ Àkókó Londo State. Ah! mo tún láyọ̀ láti sọ fún pé wọ́n ti wò lóńdó ẹ kí wọ́n lédè òǹdó. Ah! mi ilé sọ. <laughs> ẹ ò tún lè sọ yẹn náà. <laughs> ìlú sọ. bóyá la máa dá yín padà sí ni àbó Oǹdó ibo lẹ́fẹ́ méjèèjì náà mo ti wá. méjèèjì lẹ ti ibo lẹ ti máa lọ gbọ́ tírénì. Ah, Èkó ni Èkó. bẹ́ẹ̀ ni torí lọ mi sí. ẹ ó dà àwọn Èkó náà ẹ sì ẹ fi kí wà. teko ní teko òun náà là ń sọ yìí. òun náà ẹ kú gbádùn ẹ̀yin ará ilé o. ọ̀nà hmm, ni mi dẹ̀ ń kí yín o. mi dẹ̀ ń kí yín hmm. ṣòye yín bẹ́yìn. mi dẹ̀ ń ṣàyẹ̀sí yín o. <laughs> madam olúfọlákẹ́ ibi tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ fashion designing pé ẹ bẹ̀rẹ̀ sí ní tiẹ̀ tó material pọ̀ náà aṣọ pọ̀ báwo ló ṣe bẹ̀rẹ̀. Hmm, ìbéèrè ńlá a bí mi sí inú iṣẹ́ náà ni iṣẹ́ mọ́mì mi ni iṣẹ́ tó dẹ̀ fi tọ́ wa nìyẹn iṣẹ́ tó fi tọ́ wa nìyẹn iṣẹ́ tó ọbí mi sínú ẹ̀yìn mo gbọ́njú sínú ẹ̀yìn but mi ò rò pé iṣẹ́ tí mo lè fi jẹun ni nígbà yẹn tí mò ń dàgbà hmm. torí kò wù mí wọn ò ráyè jáde ìyẹn mọ́mì mi o ìdí machine lẹ́yìn church tó bá ti dé Sunday gan machine ni so kò jẹ́ kí iṣẹ́ yẹn wù mí so nígbà yẹn náà mo kà á sí iṣẹ́ pé bóyá school drop out ló máa ń yà sí ọ̀rọ̀ bí wọ́n pé kọ́ rí pé academically you are not performing kọ́ wọ́n ní òkè à lọ sọ́dọ̀ sùrà lábẹ́ ilé wa lọ́kọ́ṣẹ́ tailor hmm. so kò jẹ́ kí iṣẹ́ yẹn wù mí nígbà yẹn but láti kékeré náà dẹ̀ lọ ti máa ń sọ fún mi pé iṣẹ́ tí máa fi jẹun nìyẹn bẹ́ẹ̀ nígbà tí sọ máa ń ẹ̀rọ sọ. I will book it back to fire send am by everything. Exactly <laughs> not my portion. <laughs> not my portion. <laughs> so mo bára mi nídìí iṣẹ́ náà ní ní some years back lẹ́yìn tí mo ṣe tán school mo kàn wò mi ò ní CV bí n ṣe wà mi ò ever kọ CV rẹ̀ time tí mo fi máa wà ní final year ní school unilag ni mo lọ nígbà tí mo fi wà ní final year mo ní this problem ní school mo ń tún iṣẹ́ kan ṣe over and over again so iṣẹ́ yẹn mo máa ń ṣe lecture ní Tuesday and Fridays so Wednesday Thursday and Mondays kò sí nǹkan kan tí màá fi jọ́ bẹ́ẹ̀ yẹn ṣe so mo wá wọ̀ ń gbà yẹn gbogbo ìgbà yẹn náà dẹ̀kẹ̀rẹ̀ wọn mọ̀ ń lé pé mo ìṣetán school mo ìwà lẹ́nu ẹ̀ náà ni wọn release the result gbogbo bí n ṣe ń sọ nìyẹn bọ̀ ìgbà tí ma fi ṣe tán mo ti lose interest nínú pé mo fẹ́ fi iṣẹ́ yẹn mo fẹ́ pé nǹkan tí finance tí mo ṣe pé mo fẹ́ fi jẹun because gbogbo ìgbà yẹn mo ti ń fojú sí i mo ti ń lo àwọn scarf mọ́mì mi màá rán ìrẹ́pẹ́ tí ń bá rí láyé ìgbà yẹn kò tí ì sí ankara pattern patch patchwork òru eléyìí sì kò sí ìyẹn ń gbà yẹn gba àwọn nǹkan tí mo fi kọ́ṣẹ́ nìyẹn tí ń bá wà and this is nice máa wà ẹ́ eh, ó oh, nice ok nígbà yẹn mo ò lè mo ò ní ìgboyà láti ní mò ń ran fún yàn so mo wá ń ṣe ready to wear pẹ̀lú àwọn pieces mi nígbà yẹn inu ìgbẹ́ máa dìde raṣọ máa rán ready to ma máa wá sẹ́ǹdẹ̀ sẹ́yìn ọ̀kan mo lé kọ́sítọ́mà kan gbà yẹn tó jẹ́ pé bí ìyá lọ́jọ́ sí mi àwọn ló ń so tí bá ti wá ránṣọ yẹn ń gbà yẹn máa London tó bá fi máa pieces mi tí mo ti mi pè mí mo rí èèyàn kan tó ń the first owó tí ìyá yẹn máa fi ránṣẹ́ sí mi mi ò lè gbàgbé ní ọdún náà lọ́hùn was three hundred pounds mo wá wò three hundred pounds mi ò tí ì má rí ngbà yẹn mo wò mo gbé ṣe ìrọ̀lẹ́ two fifty seventy five thousand ah yábàyá <laughs> mo ṣe owó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ bí n ṣe ṣe mo kù ná owó tọmọdé bá kọ́kọ́ rí àkàrà ló fi ń jẹ látìgbà yẹn wọ́n di pé wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ránṣọ fáwọn èèyàn ṣọ́ọ̀pù mọ́mì mi ń gbà yẹn mọ́mì mi ti ń láwọn ránṣọ mọ́ páwọn ti dàgbà àwọn fẹ́ fi iṣẹ́ yẹn sílẹ̀ so ń gbogbo gba ẹni wọ́n máa ń à nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn mọ́mì mi á ní irọ́ ọlọ́run ò ní jẹ́ pé wàá máa ránṣọ àwọn ránṣọ ọmọ àwọn ránṣọ pé kí ni ká ti gbọ́ láì ṣe pé ò lọ sí school nígbà yẹn náà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ń lọ pé kò ṣe tán so mo ní ṣàǹsọ́ ńgbà yẹn pé òun wá tiẹ̀ ṣiṣẹ́ náà ní bank kọ́ lọ ní wọ skate péńpé kó máa bọ̀ ẹkú lémà o ẹkú lémà yẹn ló ń wòyìn báńkà mọ ẹ má bínú ẹ ní bá jẹ́ báńkà nílé àwọn báńkà mo máa ń kà wọ́n sí pé owó olówó ló ń kà owó tọ̀lì bínú tọwọ́ bọ̀nà torí mo ṣe IT in bank ìjọ tó mú mi wọ strong room mo pariwo pé owó rẹ̀ kò kò ṣeé mú mo bá mú ó jalè ó dẹ̀wọ̀n so mo kà á sí pé bọ́ǹkì ò lè dé bọ́ǹkì ńjọ́ kan kó ní kí n tó kúrò nílé ìyàwó mi dẹ̀ ní mú two thousand bọ́ ẹ jọ̀ọ́ mọ́nẹ́jà mm, mo ní ìdí two thousand jẹ́ mu náà kò ṣeé mú bọ́ǹkì tẹ fẹ́ kí n practice mm. kò ń ṣe ọ̀nà mi ẹ jẹ́ kí n tẹ̀lé bọ́lá ń ṣàyè ṣe ń darí mi mo ń ṣe ń gbà yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ nǹkan náà ló dùn mọ́ mi lọ́wọ́ ló ti pé àwọn customer mọ́mí mi gangan tó bá dé hmm, àmọ́ bọ́sẹ̀ kan mo fẹ́ rí Fọlákẹ́ ni.